mo kí gbogbo ọmọ yorùbá nílé àti lókè òkun mo kí wa wípé a kú déédé àsìkò yìí ẹ̀yin ọmọ aládé oòdùà gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀ lágbára Elédùmarè o ẹ̀yin ènìyàn mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín náà ṣe mọ̀ pé orí ìkànnì wa yìí gbogbo tó bá ń lọ pátápátá jákèjádò àgbáláyé òun la máa mú wá fún yín ní pàtàkì ohun tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ yorùbá fídíò tí mo fẹ́ mú wá fún yín lónìí ó gbẹnu tán o ó gba ẹnu ó gbẹnu tán Ganiyu Adamu are ọ̀nà kakanfò ọ̀yọ́ ọmọ nupe àti àwọn repentant criminal àwọn repentant eh, àwọn eh, jàǹdùkú tí wọ́n jáde lọ́jọ́ sí tí wọ́n ní wọ́n fẹ́ pa olóyè ọmọ adéyẹmọ wọ́n tuntun ṣe bẹ́ẹ̀ o wọ́n tuntun lọ ṣe àkọlù sí ọba ẹ̀là. E gbogbo wa náà la mọ eh, bàbá tó jẹ́ǹtù yẹn bàbá tó kú lójú yẹn tó jẹ́ babaláwo àwọn gáìsì ti lọ ṣe àkọlù sí ọba ìlà o ọba ìlà mi tí ì lè sọ pé ọba ìlà ti bínú tán ṣùgbọ́n eh, ohun tí àwọn ọmọ Gàníyù Àdàmú ṣe ó jẹ́ ohun tó surprise ó jẹ́ nǹkan tó jẹ́ shock àbí tó jẹ́ bí ẹ ohun tí tó jẹ́ kàyéfì ẹ jẹ́ ló bẹ́ẹ̀ ó jẹ́ kàwí ó jẹ́ kàyéfì fún ọba ìlà o ọba ìlà kọ̀ọ̀kan hà ní pé àá ah, ah, ǹjẹ́ irú eléyìí lè ṣẹlẹ̀ ṣá ǹjẹ́ irú eléyìí lè ṣẹlẹ̀ ṣá bàbá yìí ti wá fohùn ránṣẹ́ o ó fohùn ránṣẹ́ sí Gàníyù Àdàmú lógun ojú ilẹ̀ Yorùbá wípé eléyìí tí àwọn ọmọ ẹ̀ dánwò yìí gbogbo àwọn babaláwo tí ń bẹ nílẹ̀ Yorùbá wọ́n máa bá wọn dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ti da iṣu àtàyànyàn o pé lélẹ́yìí tó wà nílẹ̀ yìí <laughs> Gàdíyù Àdàmú ọba ìlà ní ọ̀rọ̀ yìí yóò kàn án o ẹ̀yin èèyàn mi ẹ má jẹ́ n jù ẹ farabalẹ̀ dáadáa ẹ bá mi wo fídíò yìí àbọ̀rú àbọ̀yè gbogbo àgbáláyé gbogbo oníṣẹ̀ṣe àgbáyé ni mo pè sọ́rọ̀ yìí o ẹ jọ̀ọ́ mo bẹ̀bẹ̀ o ẹ bá mi pín fídíò yìí títí tí ó fi dọ́dọ̀ gbogbo aláṣẹ nínú ìṣẹ̀ṣe nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n rò yí pé ìkan ni gbogbo oníṣẹ̀ṣe o ṣùgbọ́n èmi ń rí nǹkan kan lónìí wípé ó dàbí pé àìṣe ìkan o ó dàbí pé àwọn kan wà tí wọ́n ń ṣe oníṣẹ̀ṣe tí wọ́n ń parọ́ pé oníṣẹ̀ṣe ni wọ́n o bóyá oníṣẹ̀ṣe sì ni wọ́n tí wọ́n ti kó lúúrú dààmú ṣàpàní inú ilé mi ni mo wà lónìí ni mo rí i pé àwọn ọmọ awomide lẹ́yìn ìgbà tí wọ́n ti kẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ kọ́ ní ọjọ́ tòní tán wọ́n ní kí wọ́n lọ síta kí wọ́n lọ ra nǹkan tí wọ́n lè jẹ mẹ́numẹ́nu lẹ́yìn eléyìí wọ́n kàn dé ni ná sọ̀rọ̀ méjì mẹ́ta mo dẹ̀ ní ṣé babaláwo lẹ pàdé lóòótọ́ wọ́n ní baba wọ́n ní ẹni náà pera ẹ̀ ní babaláwo kí lẹ ti dámọ̀ pé babaláwo ni wọ́n ní wọn ò rí ìdámọ̀ babaláwo kankan lára onítọ̀hún òde ifá ń kọ́ wọ́n ní wọn ò róde ifá wọ́n ní ẹni náà ní kí wọ́n forí balẹ̀ ó dáa tó bá jẹ́ babaláwo ni tó sì jágbà wo ǹjẹ́ ẹ forí balẹ̀ fún wọn wọ́n ní wọ́n forí balẹ̀ nítorí pé àwa ti kọ́ lẹ́kọ̀ọ́ pé ọmọ awo lè foríbalẹ̀ fún olúwo lẹ́yìn náà wọ́n ní wọ́n dá wọn padà sínú ilé pé aṣọ tí wọ́n wọ̀ kò dáa lójú ẹsẹ̀ mo ní bẹ́ẹ̀ náà lórí nítorí pé olúwo mìíràn ó lè kọ́ ọmọ awo mìíràn ní ẹ̀kọ́ bí èmi tiẹ̀ mọ̀ yí pé nǹkan tó wọ̀ yẹn kì í ṣe nǹkan tó burú jù láti wọ̀ ṣùgbọ́n ohun awo kì í séra kì í sé kì í yẹ ìpọ́nrí awo kò pé méjì bóyá ó ní àpẹ tí wọ́n rí lára aṣọ náà níta tí wọ́n fi ní kí wọ́n dá padà sílé ṣùgbọ́n lẹ́yìn náà nǹkan míì ṣẹlẹ̀ o ẹ ní láti gbọ́ dáadáa o kẹ́ẹ̀dẹ̀ sí àfídíò yìí kó fi dé ọ̀dọ̀ gbogbo ẹni tó yẹ kó dé ọ̀rọ̀ yìí máa kan Gani Adams o nítorí pé ọ̀rọ̀ náà wọ́n dárúkọ rẹ̀ sí o ọ̀rọ̀ náà kọjá ibi tá à ń rò mọ́ yìí kí ó má bàa ṣe àkóbá torí míní méjì nínú àwọn ọmọ awo ni wọ́n ṣàlàyé wípé wọ́n tiẹ̀ sọ wípé wọ́n mọ ọ̀dọ̀ wa wọ́n tún mọ létà àwọn ọmọ awo ń gbé pé wọ́n mọ àdúgbò wọ́n mọ lé wọn èyí túmọ̀ sí wípé ó ti pẹ́ tí àwọn yìí tí wọ́n ti ń tẹ̀lé tàbí sọ ìrìn ẹsẹ̀ àwọn ọmọ awo àti àwa gan fúnra wa kó mọ̀ wá di wípé wọ́n gbàbọ̀dé kan tì wá torí irú ẹni tó ń sọ báyìí kó mọ̀ di pé wọ́n ó gbàbọ̀dé kan tì wá káyé mọ̀ wàá rò wípé àwa lẹni ibi òun ni mo ṣe fi ọ̀rọ̀ yìí tí mo ṣe fi ń léde báyìí ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ lẹ́nu àwọn ọmọ awo náà. kí lẹ ní ó ṣẹlẹ̀. abọ́bọ̀ ìlú gbolé o nǹkan tí ó ṣẹlẹ̀ ní ọ̀sán nígbà tí a parí ìdánilẹ́kọ̀ọ́ Ifá tí a wá kọ́ a jáde lọ láti lọ wá nǹkan tí a máa jẹ ọ̀nà wáyé ká pàdé nǹkan tó máa jẹ wá. àṣẹ. nítorí aṣọ yìí ni mo wọ̀ ni o dẹ̀rọ pé ó níwọ̀ nínú fún oníṣẹ̀ṣe láti wọ aṣọ ẹ̀sìn ẹ̀ tàbí ìpolongo ẹ̀sìn ẹ̀ bàbá kan dẹ̀ rí wa wọ́n dẹ̀ pè wá gẹ́gẹ́ bí ọmọ tó kọ́ nílé ọgbọ́n àdẹ̀síbẹ̀ àdá wọn lóhùn àlọ́ bá wọn wọ́n dẹ̀ rí àwa mẹ́rin méjì wọ trọ́sà ó wọ ṣòkòtò gígùn àwa méjì dẹ̀ wọ ṣòkòtò péńpé méjì níkà báyìí. ṣòkòtò péńpé ṣé ṣòkòtò yìí gangan lẹ́wọ̀n bẹ́ẹ̀ sà ṣòkòtò yìí gangan ni. tó kọjá àkọ́kọ́. bẹ́ẹ̀ sà mhm. so mo wọ sí orí tọ́pù yìí wọ́n dẹ̀ jẹ́ kó yé wa pé ìmúra ta mú yìí kò ń ṣe bó ṣe ń múra nìyẹn àwa ní ṣé kò sí sá kí ni tó jẹ́ bí tó tàbùkù lára wa nínú gbogbo ẹ̀ wọ́n ní kò yẹ ká wọ ṣòkòtò péńpé àwa ní láti dá wọn lóhùn pé kò sí wàhálà a dúpẹ́ fún correction tó ṣe wọ́n dẹ̀ ní pé a kí wọn bá ṣe ń kí wa gbó ṣùgbà wọ́n dẹ̀ láwọn òfin ṣùgbà pé ká forí balẹ̀ lò a dẹ̀ forí balẹ̀ nítorí akọ nínú ẹ̀kọ́ bá a máa forí balẹ̀ fún ìgbà náà a dẹ̀ forí balẹ̀ fún wọn a lọ a lọ pààrọ̀ aṣọ nítorí pé mi ò mú eh, ṣòkòtò gígùn wá sí ẹ eh, mú ṣòkòtò gígùn wá láti wá kẹ́kọ̀ọ́ ìlú wo lẹ ti wá láti wá kẹ́kọ̀ọ́ náà láti Ṣàgámù mo ti wá kẹ́kọ̀ọ́ ni mo ò dẹ̀ mú ṣòkòtò gígùn wá mo wá ní láti mú aṣọ ọjọ́ wo lẹ dé láti ìjẹta mo wá fún ẹ̀kọ́ ní institute so ọjọ́ wo ló yẹ kẹ́ padà èmi ló yẹ kí n padà eh, so ọ̀rọ̀ yìí náà ló lè jẹ́ kí n padà báyìí so mm-hmm. ìgbà tí mo wá padà wálé mo wá ní láti pààrọ̀ aṣọ ìsórí eléyìí so mo dẹ̀ tún tọ́jú ìdè yìí bóyá wọn tún ní. pé bóyá òde ifá ni wọ́n rí. ló ṣe tún bá mi dá mi dúró a dẹ̀ lọ akọjá lára wọn iwájú ilẹ̀ tí ọlọ́wọ́n ọ̀dà dúró lákọ̀ọ́kọ́. lẹ́lẹ́ẹ̀kejì tẹ́ ẹ fẹ́ lọ jẹun wọn dá yín dúró. a dẹ̀ lọ jẹun tán tí a ṣe ń bọ̀ lọ ń pè wá àti ẹ̀ tètè gbọ́ àti àwọn kan ní wàá ti kọjá síwájú bí a ṣe máa tajú kan àti rí kan lára wa tí yẹn náà wọ ṣòkòtò gígùn wọ́n ti pè sọ́dọ̀. lára yín lára àwọn tọ́jọ́ ń kọ́ pa. yes àbáyẹn bẹ́ẹ̀ ni àwa ní láti dúró gbàgbà sí ipò tó ti dá ìkànnì wa dúró ìyẹn kẹ ṣòkòtò gígùn lówó kò sí nǹkan tí ó tàbùkù lára ẹ̀ bí kò yẹ pé lé náà kò tàbùkù so wọ́n dẹ̀ ń fi ohun ránṣẹ́ sí wa pé ọ̀gá wa kàṣọ parí lágbájá o ọba kí lorúkọ tí wọ́n ń pera wọn ọba Odùduwà àgbáyé igbákejì Gani Adams <laughs> Ige Ifá temple Ige Ifá temple náà pera wọn ok so àdè ń lo àdè rí àpẹ babaláwo lára wọn àdè torí ẹ̀ka jà wọn ní. wọn ló de fa wọn ló de fa kankan àwọn àtàgbé de fa sọ́run gan lélẹ̀ wọn ní àpẹ babaláwo kankan lára àdè mhm. gbọ́ sí wọn lẹ́nu àdè lọ pààrọ̀ aṣọ bó pààrọ̀ aṣọ báyìí sí ilé báyìí àdè jẹun tán à ń bọ̀ àti pé wọ́n ti mú kan lára wa lẹ̀ wọ́n ti dà kúnlẹ̀ síbẹ̀ àdè wa ní. wọ́n tún ní kí ìkan lára yín yẹn pé kí. ó kúnlẹ̀ síbẹ̀ ó kúnlẹ̀ àgbójòkó ó kúnlẹ̀ wọ́n mú babaláwo ní ìkúnlẹ̀ adẹ̀ ń padà bọ̀ àti rí ládẹ̀ yà pé ìkànnì wa tún ti wà ń bẹ̀ àlè ní ká tún máa dúró àwa dúró wọn ti ẹgbẹjọ àwọn tó wà ń bẹ̀ nítorí wọn mú àwọn tí kan lọ́wọ́ ni so bóyá àwọn kan yẹn wọn gbẹ́jọ́ lẹ́nu wa wọn ni wọn pè wá tètè dáhùn adẹ̀ ah, ah, ti yà bọ́yẹn kó fọ̀tí kan wà láni wọn kì í ná babaláwo wọn ni wọn máa ná babaláwo wọn á rò pé ah, nǹkan tó kẹsàn fáwọn akọ́lé ilé yìí o. pé babaláwo. pé wọn ò ná babaláwo babaláwo ló tún wà ná babaláwo wọn á sùn yẹ kó yẹ kó wọn máa ná babaláwo ní babaláwo eh, ṣé babaláwo náà dẹ̀ pera wọn. babaláwo lọ pera wọn ṣùgbọ́n OPC náà tún ni wọn nítorí bẹ́ẹ̀sì wọn lọ́wọ́ à. bẹ́ẹ̀sì OPC ẹ eh, lọ́wọ́ à mí ìfẹ́ eh, jáde ẹ bí ó ṣe kó àwọn OPC nìyẹn. bẹ́ẹ̀ àwọn OPC ni gbogbo wọn mí ìfẹ́ jáde mí gbébọn mí ìmọ̀kọ́ ikọ́ tí gbàgbé ṣe tọ́ sí wa wọ́n dẹ̀ pé wà àwọn yòókù wa yẹ́lẹ̀ kọ́ mi. báyìí kí lẹ̀yin rí sí ọ̀rọ̀ yẹn torí ẹ̀yin lẹ ní mo rí i pé ó kọ̀ wá envious ni mm-hmm. kò nǹkan tó fẹ́. kí ni wọ́n ní kẹ́ ẹ sí kí ni kí ló ṣẹlẹ̀ tó fi dá yín dúró. ó kàn pè mí ni pé kémi máa bọ̀ pé ṣé mi lọ́gá àwọn ọmọ tí wọ́n wọ ṣòdò pínpín. wọ́n ní pé kò sí kò sí ọ̀gá lára lára wa wípé rọ pé ọ̀gá wà nínú fa o wọ́n bẹ̀rẹ̀ sí máa pé oríṣiríṣi rẹ̀ wá pé kó sọ báwọn ṣe jẹ́ fún èmi wípé ifá ọ̀tẹ̀kùn ló wà ní etí ọ̀sán nígbà ètò ju ọ̀dọ̀ wọn lọ pé ifá temple wo ló wà létí ọ̀sà tó tún ju tọ̀dọ̀ wọn lọ. àwọn ìpè pé bàbá yẹn nìkan náà lẹni ifá temple ẹnìkan náà làwọn. sọ̀rọ̀ ifá temple. èmi wá sọ pé ah ipe ṣé ifá máa ń ṣe competition ni wo ṣe dàrú wọn mi lọ pé kí n kọ sí mo sọ ṣé gbogbo ah, ní kò má dùnú pé kò sí pé èmi ò mọ̀ pé ifá náà máa ní competition competition pé èmi ò gba christian music ló máa ní competition. Ah, ayé mi. wá ní pé pé mi ò lẹ́kọ̀ọ́ pé báwo ni àwọn ṣe máa wà láti ní ìgbà yẹn tẹ́ pé a kò máa gba ọjọ́ kọjá ní pé kíníkan kíníkan. pé ẹ máa gba wọn kọjá ní APC eh, eh, base lọ́dọ̀ OPC kí babaláwo wá síbẹ̀ kó wá forí balẹ̀ àbí kí ni. wọ́n tẹ fún ìwà forí balẹ̀ forí balẹ̀. wọ́n ní ká forí balẹ̀. èmi kò mo ah. forí wọ́n sọ pé àwọn ti lé àwọn kan lọ lé pé wọ́n wọ ṣọ́ọ̀kì kà Eh. pé ká àwọn tó ṣe ọtẹ lé lọ́yẹ̀ náà lèmi náà wá wọn bí mi rò wọn pé irọ́ pé ó sì wà ní pé ní pé ọtá pé wò sí pé a jẹ́ pé ọ̀tọ̀ ni tó gbà pé wọ́n ti sàkàn fún wọn wọn eh. irọ́ wò lè ṣe bẹ́ẹ̀ before ten seconds or twenty seconds mi ò ṣe pé àwọn yòókù ti ń bọ̀ níbi tí àwọn náà ti lọ. wọ́n ti lọ jẹun wá padà bọ̀. ṣé wàá rí èmi pé mo mo um, squat. pé ẹgbẹ́ kúnlẹ̀. síwájú àwọn wọ́n pè wọ́n bí àwọn méjì mẹ́ta àwọn bí àwọn ò gbọ́ so àwọn tó wá rí. lára wọn àwọn wo ni lára wọn. lára àwọn ọmọ awo. lára àwọn ọmọ awo ni ó yá máa bọ̀ máa bọ̀ máa bọ̀ àwọn ọmọ yẹn so àwọn bọ̀dá yìí tí wọ́n yà aṣọ lára àwọn àwọn náà ti rìn jìnnà already but. wọ́n ti rìn jìnnà tí wọ́n ti bọ́ síwájú. ó yà bọ́ síbẹ̀ burúkú bọ́ síbẹ̀. àti bọ̀dá yìí náà àwọn náà ti rìn jìnnà but àwọn bọ̀dá yìí bàtà àwọn rí àwọn babaláwo tí wọ́n lọ jẹun yẹn wá yà nítorí pé wọ́n rí yín bẹ́ẹ̀. nídìí ìkúnlẹ̀ tèmi wà mhm. lọ́wọ́ á pé ẹ̀rọ bọ̀dá yìí bọ̀dá ìjọba pé ó sì wọ short nika. ìyẹn ni pé bàbá yìí sì wọ short nika yẹn. kò ṣe kọ́tẹ́ kó ṣe pé ó kọ̀rọ̀ sí wọn lẹ́nu pé kò pọ́n àwọn lé láti bá fọ́ bàbá àwọn ohun tilẹ̀ ṣe ń pọ̀ nígbà nìyẹn. ta sọ ní ìfọ̀tí. gbogbo babaláwo. gbogbo àwọn ọmọ awo yìí. jẹ́ kí n wo bí ah tẹ́jẹ̀ wà ń bẹ̀ yìí. wọ́n tún jáde fa mi gan. wọ́n tún jáde fa dájúdájú ẹdún ó lè ṣàwọn OPC làwọn yẹn. OPC ni wọn wọn jẹ ọgá wọn. ṣùgbọ́n ìwọ́n lajú mọ́ ẹbí. èmi ni mo jẹ àtòpọ̀ jù nínú ìgbéyà yìí. wọ́n ká tó tọrọ nítorí èmi ọmọ kankan tèmi ọlọ́mọ ìka sínrin aṣọ tí mo wọ̀ lílé àwọn tèmi lọ jẹun mi náà wò pé kí mi náà lọ jẹun níta gbàtà kọfà tán èmi ò tiẹ̀ mọ̀ nǹkan tó tiẹ̀ ṣẹlẹ̀ so wọ́n ti dá wọn dúró èmi ti ṣáájú wọn èmi ti gbóúnjẹ dání oúnjẹ tí mo rà mo ti gbé dání mo ti ṣáájú wọn mo ti ń lọ síwájú nígbà tí ìrìn wọn yà èmi àmọ́ pé wọ́n ti dá wọn dúró ní òye kí ìrìn wọn yá kan bá tèmi. Hmm. so tí máa wọ̀nyí báyìí mọ̀kàn rẹ́ nìkan kan fà mí sẹ́yìn padà báyìí ni ọkàn gbàjú lù ní gbà. ah kí ló ṣẹlẹ̀ ká wí ká tó wọn ti fi. láì bá wọn jà. mi ìjà oúnjẹ mi ti dànù igbákejì Gani Adams ń pè mí ní òkè bókin wá. igbákejì Gani Adams. wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní ní gbogbo etí ọ̀sà yìí pé kò sẹ́ni pé lójú ọ̀sà yìí kò sẹ́ni méjì ẹ̀ nípa temple opposite eh, lẹ́kì kantin estate níbi fọ́nmá. wọ́n sọ pé wọ́n wà torí àmọ́. ó ní kan tó wà ní opposite lẹ́kì kantin wọ́n níbẹ̀ làwọn wà. Mm-hmm. ní pé báwo làá ṣe máa dérú àdúgbò yìí táà ní ọkọ̀ wa júbà lọ́dọ̀ àwọn. a máa ma tẹ́lẹ̀ báṣubàṣu. a kàn ń lọ nílùú nílùú pé sáà ọmọ káwọn làwọn ní etí ọ̀sà ni mo ní bàbá mi ò mọ̀ ní wàá kọ́fà ní pé ọmọ iléèwé lè ní èmi wàá kọ́fà bí ni. ní òun ti ẹ̀gbọ́n kan bẹ́ẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní test oríṣiríṣi ń dènà test láàrin bàbá bí oṣù ayé ọlọ́ọ̀ni kan ló lè yọ ní oṣù. ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè kó ìbéèrè kan ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ lára ẹ̀yin babaláwo ǹjẹ́ ó lẹ́nìkankan tó nawọ́ ẹ̀ṣẹ̀ sí wọn níwájú ifá níwájú olùfà rẹ̀ ẹwọ ọwọ́ ẹ̀ ní. mo fọ́gi mọ́ mi lórí fọ́gi mọ́ mi lọ́wọ́ mi ò rí. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sọ lẹ́yọ kankan. wọ́n fọ́gi mọ́ mi lọ́wọ́ fọ́ wọ́n fẹ́ gún mi nígi lọ́rùn gún mi nígi lójú mo kàn fọwọ́ gba gbogbo ẹ̀yìn mi ò dẹ̀ yọwọ́ ẹ̀ṣẹ̀ tì wọ́n. wọ́n fọ́ igi mọ́ ẹ lẹ́sẹ̀ náà. ẹ jọ̀ọ́ kí lẹ sọ wípé wọ́n ṣe fẹ́ yín. bọ́yìn jùlọ èmi wíwú ẹ̀ kò bá mi yìí kán wá lọ yọ̀gbọ̀ àti gi so as self defence èmi náà wá rí kékeré kan mo dẹ̀ wíwú ẹ̀ mo dẹ̀ á fi gba lẹ́nu mo dẹ̀ sá padà o gba ẹnìkan gba ẹni ìwọ náà dẹ̀ gba jiyẹn padà. so lédè kan ní kúkúrú èmi ṣáà jìyà nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí sùn tọrọ because èmi ọmọ kankan tèmi ọlọ́mọdé ká sí so wọ́n fẹ́ pa mí ni o o ti gbé báyìí pé kí ni wọ́n wọ́n nà ẹ́ lóró ka. wọ́n nà mí ló ń dè wọ́n tẹ̀sẹ̀. ẹjọ́ ṣé ẹ gbọ́ bẹ̀ lọ́jà lè ní. bàbá mi lọ́kọ́ lọ́ra ń jẹ́ ni iṣu àti ẹyin kọ́ra. àwọn náà dá wa dúró adá wa dúró àbí kí wọn gan àmọ́ wọn rí àwọn náà dá wa dúró àmọ́ wọn rí. ǹjẹ́ wọ́n sọ̀rọ̀ nípa aṣọ tó wà lọ́rùn yín ná. wọ́n sọ̀rọ̀ nípa wọ́n ní pé kò sẹ́ni tó báwo la ṣe máa wọ aṣọ ládùúgbò yìí tá à ní jẹ́ káwọn mọ̀. èyí náà dàrẹ ìṣúgbọ́ pé àwọn ọmọ fara tó bá ń kọjá wọ́n ń ṣàlẹ́jọ́ pé ṣé láti ọ̀dọ̀ ifá tẹ́ǹtù lẹ ti wá àbíbo ti wá tẹ́ǹtù bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ó yá ẹyí ẹyìn yín síbi. àpárè. àtúndóńdé àtò kánáà ni. ẹ jẹ́ kí wojú yín lẹ́gbẹ̀ẹ́ bí. ẹ wojú wọn. wọ́n dẹ̀ ní ah, èmi ò mọ ẹni yìí rí o ṣùgbọ́n wọ́n ní ọ̀gá yín. Eh, wọ́n ní pé wọ́n ní pé kí n lọ kálọ̀ kálọ̀ pọ̀ dáhùn náà pé táwọn táwọn bá lọ́jà wa àwọn òní mílẹ̀ wọ́n náà pa ilé ìsìn wọ́n náà máa pa mí wọ́n tẹ̀fẹ́ pa mí ní division wọn gan nìyẹn. ẹ jọ ṣé àwọn ni wọ́n láyé ni tí wọ́n ní wọ́n bí wọ́n níbọn wọ́n ní ká máa rìn wọ́n ní ká máa rìn ládùúgbò ìjọba ó ní pé ifá pa gbogbo àwọn ọmọ àwọn gbogbo ìpín ńláńlá tó ń ṣe pé ifá pa àwọn ọmọ àwọn kí àìlè ní toṣù. so ìyẹn torí pé kí kọ́ta yín lè kú ni wọ́n ṣe ń nà yín ní òrùka àti olóńdè ǹjẹ́ ẹjọ́ nígbà tí wọ́n wá náà yín lólódè yẹn ẹ ṣubú ah, bóyá ànàdélé ṣe nǹkan ni wọ́n ní kí ni wọ́n nà yín ṣùgbọ́n lágbára lọ́wọ́ fá àbúrò ò ní ṣẹlẹ̀ sí yín ohun tí èmi ṣe jáde tí mo ṣe sọ̀rọ̀ lára àwọn tí wọ́n wà níbẹ̀ wọ́n rẹ́ni pè mí wípé àwọn èyí lé o pé wọ́n sọ̀rọ̀ kan táwọn ọmọ awomi náà dẹ̀ tún sọ pé àwọn náà gbọ́ bẹ́ẹ̀ eléyìí tó jóbìnrin àwọn obìnrin tí mo ní kí wọ́n lọ bẹ̀ wọ́n sọ wípé wọ́n gbọ́ sétí tí wọ́n tiẹ̀ dídì sọ fún kan pé ṣèbá àmọ́ bíi tí ẹ ń gbé pé àdúgbò báyìí báyìí báyìí ni ẹ̀yin tẹ́ ń gbé tẹ́ ń sùn wọ́n làwọn mú Adeleke àti wá research orí wa gan. pé wọ́n tún wá ṣe research pé wọ́n wá sí ọ́fíìsì wa. wọ́n ní ọbaláwo yahoo ni wá wọ́n ní babaláwo yà wọ́n ní babaláwo sí bàtí máa dán bàbá yẹn kan tó sọ wọ́n ní babaláwo yẹ kó dán. wọ́n ní babaláwo yà wọ́n ní babaláwo yà wọ́n máa gbé bíta dé wọ́n ní bàtí wọ́n ní wọ́n ní bàtí owó bàtí. ìbò láti rówó tá a fi rarú lé. àwọn ní sàmẹ́ ta lé ní àbí náà. Ah, ah. wọ́n ní babaláwo sí wọ́n ní àdúgbò yìí kókó gbọ̀bẹ̀ gangan nìyẹn. wọ́n ní yahoo ni wá wọ́n ní yahoo ni wá wọ́n ní èmi ò ṣe fà yahoo o ṣùgbọ́n gbogbo ayé ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ yìí eléyìí tó wá jẹ́bi kí n tó wá kúrò lórí yín gbogbo yín ẹ láti fi ifá búra tó bá jẹ́ wípé ẹ parọ́ lórí ohun tí ẹ sọ ẹ bọ́ bàtà yín gbogbo ìwọ ni wàá kọ́kọ́ sọ̀rọ̀ tó bá ti jẹ́ wípé o parọ́ lórí gbogbo nǹkan tó sọ yìí torí ni èmi yìí jàjà ẹ̀bi tó bá jẹ́ pé ó parọ́ lórí gbogbo nǹkan tó ń sọ yìí kí gbogbo èrò tí bàbá yẹn rò sí ẹ kó mú ẹ ṣùgbọ́n tó bá jẹ́ pé ò parọ́ ẹni tó bá ti robi sí ẹ kí ti padà lọ bá tọmọtọmọ. èmi fáṣeun tó bá yẹ kó má parọ́ gbogbo nǹkan tó ń dánwò fún mi lénìí gbogbo oúnjẹ tán náà mi gbogbo òrùka tán náà mi nítorí mo jìyà jù lónìí gbogbo nǹkan tán ṣe fi dọ́gbọ́n bá parọ́ ni tí kò sì rí bẹ́ẹ̀ kí gbogbo nǹkan tán ṣe kó ràn mí àmọ́ tí kò mí bá parọ́ gbogbo bá ṣe nà mí gbogbo gbogbo gbogbo yàtí mo jẹ lẹ́nu kó kó padà sórí wọn pátá ọmọ ọmọ tìrìnà tìrìnà kó padà sórí wọn. bá a jẹ́ pé èmi kò lè dé pé mo parọ́ pé wọ́n fún mi lẹ́sẹ̀ lẹ́nu pé wọ́n tún lé mi tó ju òkúta fún mi tó fi lé mi dẹ́nu estate gate àwọn security ni wọ́n kan wọlé bá a jẹ́ pé mo parọ́ àbí mo gbá wọn lẹ́sẹ̀ padà àbí mo nà wọ́n àbí kó jẹ́ pé mo kọ́kọ́ ṣẹ̀ wọ́n gbogbo èpè tó ṣe fún mi kó mọ́ mi ṣùgbọ́n tí tó bá má jẹ bẹ́ẹ̀ kó lọ mú wọn tọmọtọ ọmọ tẹ̀sí. èmi èmi sọ̀dí tó bá jẹ́ pé mo parọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lónìí bí a kò mo parọ́ ilé ìgbòlè ẹjọ́ tí mo wò látàwọn báyìí kò mo parọ́ mọ́ èèyàn kankan nu wọn tó jẹ́ pé bàbá yẹn ò fún mi ní ẹ̀ṣẹ̀ lẹ́nu mo dẹ̀ kọ́ bàbá yẹn lé pé ó jẹ́ àgbàlagbà ni mi ò lè mi ò lè gbá wọn padà torí mo kàn ń lájà ni mi ò sì gbá wọn jà gbogbo gbá mi lẹ́ṣẹ̀ lẹ́nu tí mi pa ọmọ wọn báyọ̀ mo pa ọmọ gbogbo nǹkan tó ṣe fún wa lónìí gbogbo ẹ̀rọ fi lónìí gbogbo àti gbogbo èkó tó ṣe lónìí àìkó dà lórí lórí bọ́dọ̀ bá ti ẹ́kọ́ mi ò parọ́ ó dà lórí wọn kó dà lórí àwọn ọmọ wọn. èmi Ọlámídé gbogbo nǹkan tí mo sọ lénìí tó bá jẹ́ pé irọ́ ni mo fi pamọ́ wọn tán fìyà jẹ mí tán òun jì mí lẹ́sẹ̀ tán bá mi lẹ́sẹ̀ gbogbo nǹkan tí mo sọ báyìí a ti gbọ́ gbogbo nǹkan tí wọ́n sọ ìdí tí mo ṣe sọ wípé kí wọ́n búra kí wọ́n ṣépè ni wípé àkọ́kọ́ ẹnìkan ṣoṣo ló ní òun mú igi òun dá mẹ́ni yẹn padà ẹnì kejì ǹjẹ́ ìwọ gbá ẹ̀ṣẹ̀ wọ́n nà mí jù mí bí mo ṣe fẹ́ gbà mí wọ́n mi ìyàbọ̀ àwọn bí wọ́n nà mí wọ́n nà mí wọ́n á tẹ̀sẹ̀ fún ara mi wọ́n ń tẹ̀sí ògùn ara wọ́n ń tẹ̀sí. ó tó lóde mélòó tí wọ́n. àwọn mi ká o. ó tó ìgbà mélòó tí wọ́n ń lọ. ó tó àbí mẹ́rin márùn-ún. ìgbà méjì ni o rí pé olóde yẹn bá. oṣù mẹ́rin wà lórí ẹ̀ tó ń gbé sórí. ó mú kínní oṣù sórí. sẹ́rí ìgbà táwọn lè ìgbà táwọn rí méjì yẹn ìgbà táwọn rí méjì yẹn ìgbà tí mo sì jókòó náà fún wa fún dán méjì wò ohunkóhun ò gbọdọ̀ ṣẹlẹ̀ sáwọn ọmọ awo yìí tí nǹkan kan bá ṣe wọ́n tó rí bá fọ́ wọn pẹ̀kẹ́ tí ẹ̀dọ́ bá rìn wọ́n pẹ̀kẹ́ wọ́n ń pe ẹnìkan ní ìgè àbí kí lẹ porúkọ ẹni náà. igbákejì alájà igbákejì alájà ó sọ pé ah. lẹ́yìn ọ̀nífẹ̀ ó ní lẹ́yìn ọ̀nífẹ̀ òun ló kàn a jẹ́ pé agbára tí wọ́n ní wọ́n fi ń ráìdì àwọn èèyàn ni àti wípé tó bá jẹ́ oníṣẹ̀ṣe gidi ni wọ́n wọn ò ní ẹ́bà ṣe bẹ́ẹ̀. mo ti sọ fún mo ní babaláwo kì í na egungun. egungun kì í na babaláwo bẹ́ẹ̀ yàn gan yìí babaláwo bẹ́ẹ̀ babaláwo náà. mo ní babaláwo mo ní babaláwo tó lè ṣe wù. mo ní egungun mo ní mo sọ fún mi pé mo ní egungun máa na babaláwo. Ah! Ah! Ah! mi màá kọ́ tí mo fẹ́ sọ wọn bàbá ìbọrí bàbá yẹn bàbá wo kí ló pa bàbá wọn. tó pe ẹ máa gbọ́ o bóyá igbákejì ni wọ́n pè é ó pe láì ní igbákejì torí kò yẹ kí irú ẹni bẹ́ẹ̀ kó jẹ́ gbàkejì Gani Adams. bẹ́ẹ̀ ni wọ́n ní pé bàbá ní babaláwo máa ń ní gúngún. lọ́dọ̀ tún yà ìbí lẹ́nu wípé kò lè jẹ́ gbàkejì Gani Adams kó wà láàrin àwọn ọmọ tó mú gómi bẹ̀ yẹn tẹ bá rí kan. àwọn ọmọ tó mú wọ́n wá ní nǹkan ẹyọ kan tó kù tí mo ṣe tún ṣe fídíò yìí ni pé wọ́n ní ẹ ò gbọ́dọ̀ kọjá ń bẹ̀ yẹn wọ́n ní ẹ ò gbọ́dọ̀ kọjá. wọ́n tún sọ fún mi pé wọ́n ní pé kí n máa dúpẹ́ lọ́wọ́ orí mi o wọ́n ní pé ṣé gbogbo àwọn yòókù mi ti lọ wọ́n ní kí n máa dúpẹ́ lórí pé ó yẹ kán pa mí ni. ó ti ní pé kó lọ ṣe ìṣọ́ra yé pé kó lọ kó lọ kó lọ wẹ orí ẹ̀ pé àwọn ti ṣe wọ́n sí òdà fún. bẹ́ẹ̀ni wọn ẹnà wọn sọ bẹ́ẹ̀. wọn ní wọn ní kí tí wọn rí àwọn láàárọ̀ la pé mo bọ̀ wá sáré pé káwọn tó wá fún mi lé àwọn ẹ̀rọ oríṣiríṣiríṣi. wọn ní ké wọn sọ bẹ́ẹ̀ wọn sọ bẹ́ẹ̀ pé kó lọ ṣe kó lọ dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ kó lọ fọ orí ẹ̀ pé kó dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀. gbogbo pé pé nǹkan táwọn lè ṣe sí lára. ẹ wá wò ó tó bá jẹ́ pé a ò tọ́jú ẹ̀ díẹ̀ bóyá ibi tí ìgbà kú sí nìyẹn. Hmm. gbogbo nǹkan bá dáná tẹ̀sí lára mi lẹ́yìn. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ má bà lo oògùn ẹ̀tẹ̀ tí nǹkan kan bá ṣe arákùnrin yìí ẹ rántí pé ó lẹ́bí o ó lára o gbogbo oníṣẹ̀ṣe ni mo pè sí ọ̀rọ̀ yìí o eléyìí máa jẹ́ ọ̀rọ̀ àrífín sí oníṣẹ̀ṣe lóòótọ́ ṣùgbọ́n abẹ́ fi yọ àwọn èèpo kúrò nínú ìṣẹ̀ṣe ni o kẹ́ ẹ lè mọ̀ wípé kì í ṣe gbogbo wa la rí bákan náà àwọn ẹni yìí ni wọ́n nípò ni wọ́n sọ pé wọ́n nípò láàfin ọba àwọn ẹni yìí ni wọ́n sọ pé wọ́n nípò nílẹ̀ káàárọ̀ òjíire báyìí o tá a bá ní parọ́ tanra wa jẹ ǹjẹ́ irú ẹni irú ẹni tó ń ṣerú nǹkan báyìí ǹjẹ́ ó lè jó oníṣẹ̀ṣe tòótọ́ kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n ní eléegun máa ń na babaláwo mi gbọ́ rí ẹ̀ẹ́dẹ̀ fi kọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tẹ̀kọ́ wọ́n ẹni ẹni sọ fún wa pé. torí mo sọ fún yín pé babaláwo ò gbọdọ̀ síwọ́ lùyàn. eégún wọ̀ ẹ̀ sọ fún wa pé eégún ò gbọdọ̀ náà babaláwo pé babaláwo rẹ̀ lọ́dọ̀ yájú eégún àdè yájú sí wọn. ǹjẹ́ ẹ̀dùn ǹjẹ́ nígbà tán ní ká ẹ forí balẹ̀ ǹjẹ́ ẹ forí balẹ̀. lẹ́yìn ìgbà pé ẹ forí balẹ̀ láì tún mọ ẹni tán jẹ́ ẹ̀ tún rápẹ́ babaláwo lára ǹjẹ́ ẹ ní píṣọ̀ wọn lọ́wọ́ ẹni tí wọ́wọ́ lọ́rí pa yọ kámẹ́rà lọ́bẹ̀rẹ̀ sí ní súnkì díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ lọ́bẹ̀ jà fún wa. àwọn kámẹ́rà wọn sí fún ọ ní igi. olùgbé méjì ló bá mi lẹ́nu ẹ̀ṣẹ́ méjì ọlọ́run lọ́dọ̀ kí n dúró tán ìfúnpá lọ́dọ̀ mo tàbí lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe kí wọ́n wá ní wọ́n fi ìyà jẹ tán wọ́n tún ní ká ìforí balẹ̀ bóyá wọ́n fẹ́ fi ṣe oògùn ni. padà wá gbóṣù bà fún wọn tó yọ kó tàbá láwo ni tán gbòṣù wà lọ́wọ́ àtòrò ká wà lọ́wọ́ tẹ́lẹ̀ fi bọ̀ wá lọ́wọ́. wọ́n fi òrùka bọ̀ yín lọ́wọ́. òrùka tó wà lọ́wọ́ bàbá yẹn nìkan ó tó sixteen sà olùkà olùkà ilé gbọ́dọ̀ káyọ̀ ọkọ̀ ló lọ́wọ́ pẹ̀lú ilé ọkọ̀ ló dára orúkọ ló dára wọn ni. Ah! Ah! ó dáa. wọ́dẹ̀ gidi ni o wọ́n sí OPC wọlé táwọn. àwọn OPC wọ́n ń wọlé. ẹdó ẹdó tí ẹ̀dẹ̀ ó dà yín lójú pé ẹ dárúkọ pé ọba àbálùpọ̀ tí ẹ mọ̀ pé babaláwo ṣe kó lè bá lọ́wọ́ ẹ tó sọ pé ọba ẹ̀ là ẹ tún dárúkọ pé ọba ẹ̀ là. mo sọ pé ọba ẹ̀ là ọmọ àràbà ọgbà ọmọ sọ pé ọba ọba pé kálọ̀ kò ká wa wá. ọlá máa rí sẹ́yìn náà wà kọjá. bàbá ṣèkìtì tọrọ wọn ní pé wọn ní pé wọn ní gbàgbọ́ ọmọ èmi nìkan ló padà sẹ́kù lọ gbogbo ẹni kọ̀ọ̀dì tán èmi àtẹni ló padà sẹ́kù á sọ fún yín pé ọ̀gá mi tó ń kọ́ mi nífa ó ní láti wá kìfa níwájú àwọn. èmi bẹ́ẹ̀ ni èmi wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn kìfa ó bẹ̀rẹ̀ àwọn tó lè fi mílẹ̀ wọ́n ní tí wọ́n ní pé tí mi tọ́ba ìlọ̀bà déwájú àwọn ń bí àwọn ò lè fi mí lẹ̀. bẹ́ẹ̀ ni wá ti bá níwájú àwọn. bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n ní akífátálà so ẹni tó wá mú tán dẹ̀tì mí wọ́n ní babaláwo ni wọ́n lákọ̀ọ́bí àwọn ni pé babaláwo ni pé kọ́ máa nà mí. ṣé àkọ́bí wọn yẹn náà tún gbá yín lójú. àlóhùn kẹ́kẹ́ náà wọ́n nà mí jù bàbá mi ì wọ́n lọ sí OPC wọlé ọgbà OPC ọgbà OPC ká wọlé ni ẹni anywhere wọ́n tún wá jẹ́ kó yẹ mi gbé wọ́n tún jẹ́ kó yẹ mi gbé tí kèé bá ṣe pé orí mi wà lẹ́yìn mi sẹ́ẹ̀ wọ́n ní pé kí n máa dúpẹ́ lọ́wọ́ orí mi ìgbé ah, wọ́n ní gbogbo nǹkan náà ti dánwò lára mi bàbá èmi nìkan ló kù ń bẹ̀ gbogbo nǹkan náà dánwò lára mi ọlọ́run ẹ̀gbọ́n àgbà ẹ̀gbà mi o wọ́n ní wọ́n sì máa. wọ́n ní àwọn sì máa mú èèyàn kan balẹ̀. pé àwọn ní ìbọn wọn sì máa mú èèyàn kan balẹ̀. wọ́n ní àtòbìnrin wa àwọn òfin wa wọn fẹ́ rí wa ká kọjá bẹ́ẹ̀ mọ́. wọ́n ní wọn fẹ́ kẹ́ ẹ kọjá nílẹ̀. bẹ́ẹ̀ ló lè sọ fún ọ wọn làwọn bàbá wọn lè láwọn níbọn ìbọn ẹ̀ gbogbo ẹ máa wá sọ̀rọ̀ lé wọn láwọn níbọn. máa gbọ́ tó bá jẹ́ pé wọ́n yà síbẹ̀ wọ́n ní ìjọba làwọn létí ọ̀sà apagbe ni ẹjọ́ o ṣe é sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀. pé wọ́n wọ́n tẹ̀dí òun rí pé òun bá èèyàn ní twenty twenty three lọ́dẹ̀ pamọ́lẹ̀ ọbẹ̀ tó máa pàmò ìmọ̀ pàmò ìṣá. níwájú Ifá oníṣẹ̀ṣe sọ bẹ́ẹ̀ lẹ́nu. ẹ wo anything tó bá ṣẹlẹ̀ nínú ọ́fíìsì ọba ẹ̀là àbí ní anywhere sí ọmọ awo ọba ẹ̀là àbí sí ẹsẹ̀ ọba ẹ̀là àwọn èyí lè sẹ́ẹ̀tì èèyàn ọ̀pọ̀ gbogbo àgbáyé ni mo ń sọ̀rọ̀ yìí sí o nítorí nígbà tó bá délẹ̀ anita àkọ́kọ́ gbé ẹ mọ̀ wọ́n o tó bá jẹ́ pé ọ̀rọ̀ fásifa báyìí ìbá yá ṣùgbọ́n tí n bá ní kí n lọ bárákùnrin yìí àbí kí n bá sọ̀rọ̀ àbí ká pera wa mo ti rí pé wọ́n yìí ṣe babaláwo lórí bá jẹ́ babaláwo ni wọ́n wọn ò ní gbọ́ pé babaláwo ni ìyàn wọn ò ní sọ wípé ẹni tí ó jẹ́ ọba ẹ̀là pé kó wá kí bá lójú wọn bí mi ò bá tó ipò yẹn dúró sí wọ́n ní pé tọ́ba lọ́ba wọ́n ní pé tọ́ba lọ́ba wọ́n ní tọ́ba lọ́ba tí mò ń sọ tọ́jú àgbà mi tí ò bá wá kí fáwọn ajú àwọn sẹ́ẹ̀ àwọn ò ní fi mí lẹ̀ wọ́n sọ mo pàrọ̀kọ̀ fún ọ mú ní bàbá mú ní bàbá mú ní ah egungun ògùn ní babaláwo babaláwo gan ọgbọ́n ní egungun wọ́n ní ah wọ́n ní bàbá wọ́n ní eégún ní babaláwo. wọ́n ní babaláwo ní babaláwo babaláwo kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ babaláwo yẹn wà ní gba ìtumọ̀ ní. bẹ́ẹ̀ ni wọ́n gba ìtí ẹ̀sìn lórí mọ̀ sampo mo jẹ àdìbò ṣe o sampo jẹ àdìẹ o. lóòwò ọlọ́run jẹ òun yà o yàtí wọ́n pọ̀ làwọn sálọ. wọ́n lọ mi wọ́n nà mí díẹ̀. kò ipa náà fi ìjọ làwọn ẹni tí lọ́ pọ̀ tó ń pọ̀ mí ra ṣúgà. wọ́n lọ mi wọ́n tún náà wọ́n lẹ̀ sábẹ́ mi. wọ́n lọ mi ọjọ́ kan sáyẹn o. látọ̀ ibi márùn-ún látọ̀ ibi márùn-ún láti ibi mẹ́wàá wọ́n ti tẹ́ èmi dẹ̀ sọ wípé kẹ́ ẹ má máa kó nǹkan kí nǹkan yìí ẹ̀yin báyìí o àti ẹ̀bá wọn jà wọn náà wá bí ẹni bọ́ kó wá sílé bí ọmọ ilé wọn ni wọ́n tẹ̀ àyùmọ̀ sáré wọ́n tún lé ní wọ́n tún lọ́jà àdìgbò wọ́n tún ju ibi tí mo ti wò ó kọ́lé wọn bá ṣe lébọn ó ti kó ní fọ́tí èmi náà lè yà á mú kí mo lè fi jẹ́ ìtara mi gbogbo àwọn ọ́fíìsì àdúgbò yìí náà pé gbogbo ọ́fíìsì àjà gbogbo ọ́fíìsì àjà kan débẹ̀ lẹ́nu ìmọ̀ ọ̀gá àwọn ọ́fíìsì àjà kan débẹ̀ lẹ́nu bọ́lọ̀ yẹn ti ṣe wà pòtí kan nínú ọmọ ìjọba yẹn o ó ní báyìí ṣe ń padà bọ̀ bílẹ̀ àwọn kan ṣe ń sábọ̀ ẹ mọ̀ bí ẹni pé wọ́n ń sábọ̀ bílẹ̀ àwọn ará wọn wá tó síwájú àwọn wọn ká ìwọ̀n sábọ̀ bílẹ̀ kọ́ máa ti fọwọ́ kàn wọ́n ẹ máa sọ pé kọ́ máa ti fọwọ́ kàn wá ẹ máa ti fọwọ́ kàn wọ́n náà sọ ẹ máa ti fọwọ́ kàn wọ́n pé ẹ má ti kọ wọn kàn án sọ ọ́n sọ pé mi àtẹ̀wé pé àwọn pé àwọn tán ga yẹn pé kẹ́ fi wọlé kódà báwọn ní ìjà wọn jẹ́ wọn àwọn níbo pé wọ́n fẹ́ yìnbọn fọ́ tèmi wọ́n dẹ̀ lè wọ́n fẹ́ mi àyè fi kódó palaba wọn lè rí yẹn fún mi ìgbẹ́ kọ́ jẹ̀ máa yànbọ̀ fún mi ní ẹjọ́ kọ́lé ìlànà bẹ̀ wọ́n o wọ́n máa yànbọ̀ fún mi o. wọ́n ní àgọ̀ kó yà àgọ̀ lóde fa. wọ́n ní ká má lóde fa pé ká má lóde. ẹ dẹ̀ rò pé oníṣẹ̀ṣe dẹ̀ ni wọ́n. ẹ jọ wọ́n dẹ̀ ní ibà tẹ́ǹpù irú ẹni bẹ́ẹ̀ ṣé ó wá yẹ ká bárú wọn ṣe ẹni tó mọ̀ pé oníṣẹ̀ṣe lè yàn tó dẹ̀. ẹni tó nà mí ó ní babaláwo ló mú ní òkè tó babaláwo ní òde nà mí mo ní kúrò àmì babaláwo lẹ̀ tó nà mí. ọlọ́wọ́ nà mí ni ní mo ní sèwọ̀lọ̀ tẹ̀mí fagbọ́n ló gbé mi ni mo ní òkè ní sìrù tó bá òkè náà babaláwo ni mí mo sọ pé babaláwo ni mí òkè wọn náà ti sọ pé babaláwo ni ẹ sọ ẹ kó máa nà mí ni. tó lóde ìbálòwọ. tó lóde ìbálòwọ ọmọ ta ọmọ ta ẹ má nà ó ẹ má nà ó ẹ má nà ó ẹ túbọ̀ má nà ó ẹ̀yin ò kọ́ mi bàbá ṣẹlẹ̀ ṣé babaláwo ni ṣé babaláwo ni ṣé babaláwo ni yín bàbá ṣé babaláwo ni yín bàbá àbọ̀dọ̀ ẹ̀sà ọ̀sìn ìjọba bá ṣe fún mi kò lè fún mi babaláwo ni ẹ gbé wọn tó ń sọ ẹni yóò ṣe babaláwo nọ bàbá sábà máa bá ẹni kò sí àwọn ògbèrè ló máa nọ wa sáwọn ògbèrè ló máa nọ wa sáwọn ògbèrè ló máa nọ wa bàbá àríyìn apọ̀ ilé mo forí balẹ̀ mi ni ìmọ̀ yìí rí gẹ́gẹ́ bá yẹ kọ́ wa kàwá jùmọ̀ kọ́ gbára gbà à ń dọ̀bà lẹ́mi. bàbá ẹ fi náà fi ara ẹni sùúrù a sọmọ kó tó ṣẹlẹ̀ yìí sọmọ kó tó ṣẹlẹ̀ yìí ok ẹgbẹ́ tó dá sọ̀rọ̀ náà kọ̀ ṣẹ́ ẹgbẹ́ jẹ́ babaláwo bàbá ṣẹ́gun jẹ́ babaláwo ni bàbá ni ẹ má bọ̀ ẹ wá. ẹ̀yin mi ṣẹṣà ẹ ti ríṣẹ́ ẹ ti ríṣẹ́ ọwọ́ àwọn ọmọ Gàníyù Àdàmú Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́ ọmọ Nupe àwọn Fúlàní ń bẹ́ẹ̀ o wọn ò lè wu ìwà jàgídíjàgan yìí kọ́ lọ wù fún Fúlàní nínú gbó ṣùgbọ́n wọ́n mọ ọmọ ọlọ́mọ dádùbúlẹ̀ níta gbangba láti máa fìyà jẹ wọ́n láwọn tó dìde láti gbé àṣà àti àti ìṣe ilẹ̀ yorùbá lárugẹ tí wọ́n jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé yorùbá ní nǹkan tó ṣe pàtàkì ilẹ̀ yorùbá àwọn ọmọ Gàníyù Àdàmú wa ń dá wọn kúnlẹ̀ dá wọn dọ̀bálẹ̀ máa nà babaláwo babaláwo ni wọ́n o ẹ̀rí pé àwọn ará bí ò yẹ lẹ́ni tó ń bá wa ń gbé nílùú fẹ̀kọ̀tẹ́lẹ̀ ààrẹ ọ̀nà kákàfò ìtọ́jú ó yé wa pé wọn ò kì í báyàn gbé láàrin ìlú ó di ìlú ni wọ́n máa ń gbé ṣùgbọ́n eléyìí tó ṣe ìjẹ́ onítìgbàlódé lòun pé ohun tó bá wù ú lòun lè ṣe fúlàní ń dún mọ̀wúrú mọ̀wúrú mọ́ ọmọ yorùbá lójoojúmọ́ wọ́n pa wá ní gbèjégbèjọ ǹjẹ́ rí Gàníyù Àdàmú nù gbó ó wíta ìwé ní ọjọ́ kan ní interview ẹ̀ kan tí mo gbé ó lòun tí ì lo two percent nínú agbára tó òun ní so two percent nínú agbára tó níyẹn báyìí láti máa fi ṣe ọmọ Yorùbá lè ṣe níta gbangba pẹ̀lú àwọn àwọn ọmọ jàǹdùkú tó kó jọ èmi mọ̀ o pé ọjọ́ kan yóò jọ kan Olódùmarè á san ṣe oníkálukú wa fún èmi mọ̀ pé Gàníyù Àdàmú á ọwọ́ ẹ̀ nílẹ̀ Yorùbá àti àwọn ọmọ ẹ̀ oníwà jàǹdùkú gbogbo wọ́n ní OPC àwọn tí wọ́n máa wọ́n wọ́n ní wọ́n fẹ́ sọ ayé dẹ̀rọ̀ ní ṣùgbọ́n OPC ti Gani ó fi ń ṣe àwọn ọmọ aládé léṣe ni èmi náà dẹ̀ mọ̀ pé ọjọ́ kan máa jọ́ kan kò tí ì bọ́ nínú ilé nínú ìbanilórúkọ jẹ́ ti bàbá olóyè ọmọ Adéyẹmọ o ó tún ti ti ọrùn gbọ̀ǹkan míì ọba ẹ̀là ló tún lọ́kọ́ lù ọba ẹ̀la bàbá tó jẹ́ǹtù <laughs> eh, wẹ́ wọ́n ti sọ́nà pé Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo Ààrẹ Ọ̀nà Kakanfò wọn kì í fọwọ́ rọrí kú ẹjá máa wò ẹjá ọ̀rá máa bàbọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ a máa wo nǹkan tó máa gbẹ̀yìn dìmánà yìí pẹ̀lú iṣẹ́ ibi àti ìwà ibi àti ìwà ọ̀dájú tó wù fọmọ Yorùbá wọ́n pa Yorùbá lójoojúmọ́ ó jáde síta gbangba ó ní agbára tóun ní òun ò tí ì lo òun ò tí ì lo two percent nínú agbára òun so ìyókù agbára yẹn ó pọ̀ gan ṣùgbọ́n ọmọ Yorùbá ń ké lójoojúmọ́ wọ́n ń kéèké Fúlàní wọ́n pa ọmọkò wọ́n pa ọba lẹ́kìtì wọ́n pa ẹni èyí tí ò ṣọba wọ́n kidnap wọ́n ṣoríṣiríṣi a dẹ̀ ní alágbára tó pera ẹ̀ lálágbára nílẹ̀ yorùbá tí ò tí ì lo two percent agbára ẹ̀ pẹ̀lú gbogbo ogun tí yorùbá tí tí tó ti bá yorùbá jà tí fúlàní ti ń lò ní wa lórí òun ò dẹ̀ tí ì lo two percent agbára <laughs> ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ sórí fídíò yìí ìtẹ́ ẹ bá wà lọ́kàn yín pẹ̀lú nǹkan tẹ́ ẹ gbọ́ lẹ́nu ọba ẹ̀là àti nǹkan tẹ́ ẹ rí táwọn ọmọ Gani Adams ṣe ẹ bá wa sọ̀rọ̀ lórí ẹ ṣé mo dúpẹ́ o ẹ subscribe sórí youtube channel yìí kẹ́ lè máa mọ bó ṣe ń lọ ní o ní gbogbo ìgbà ní pàtàkì lórí yorùbá nation ọba mi Èdùmàrè á gbà fún gbogbo wa ẹ ṣé mo dúpẹ́ ó dàbọ̀.